náwọ́ tẹ́lẹ̀ atención. ìjọsìn náà sáàṣì láwọn àtàrò sáàṣì náà. Àwọn àtàrò náà wà pé àtàrò mọ́kùlàkọ̀ wọ́n yóò tún mọ́kùlàkọ̀. Wọ́n yóò ṣe àdúrà rẹ̀. Bọ̀dún pé kínní kódà tí wọ́n bá ní bí tẹ̀lé ọ̀fẹ́ ká ṣe lásìkò kan kò sígbà tàbá tí wọ́n bá báyìí kásásàkúlá mẹ́ta àbí àkàrò èèyàn rẹ̀ bọ̀ kò sígbà tá à lè kásásàkúlá ààrẹ ọjọ́ tó gbọ́n tó gbé sọgbà mẹ́ta lè kásí lẹ́yìn ilé yorùbá náà àyíká sàkúlá tó kó lẹ́yìn ìrọ́mù kò sígbà èrè lè ṣe ìyẹn bá àkàrò mọ́tòlápọ̀ hmm? làhàlà wàlà fúwọ́ta ìlà bìnnà bó ṣe wà kò ní táyà kò lásìkò kò lálùalá kò lálùalá torí pé ìtumọ̀ tí ń wí ìtẹ́dà níbi gbogbo gbà ẹ́ hau. ọ̀là kó wájá kò sí agbára ẹ́ ní haúlù ẹ́ tọ́bẹ̀ haúlù dàbí kéèyàn mọ́nà tí ó gbé nǹkan ọ̀nà ibi ọ̀rọ̀ máa gbé gbà ọgbọ́n máa kò ní haúlù ẹgbẹ́ haúlù àti hílà áfíríkà ni wọ́n lọ ní ọ̀nà tí máa gbé ìtúgbà tí máa pèrè ṣe ó wà ẹ́ òun náà ní agbára ó lè ní ní èyí tó ṣe pé ìwọ ló ṣe àti tẹ́lómi fún ọ ẹ́ ó lè ní ìṣe àbẹ́lómi fún gẹ́gẹ́ bí zoltan ní lọ mọ́mọ́ ká ní fi ìrọ́bì ẹ̀yẹ fa inú ní ìgbọ̀nà. ìtọ́lọ̀ ọba ti fún mi lóore pé ó fún mi gbogbo agbára tí mo lè ṣe nǹkan ó fún mi lọ́gbọ́n ó fún mi ní influence ó fún mi pàwọ́ ọ̀dẹ̀ èyí ní ẹ̀ràn mi lọ́rùn pẹ̀lú agbára. tó tẹ́ẹ̀ bá ń sọ fọ́lọ́ ọba pé làwọn àwọn ọ̀dà ọ̀dà àti ìgbọ̀nà ìlànà ọlọ́run ọba nìkan náà ní gbogbo àwọn kí ní ẹ̀ṣe ìyá ń sọ fún ìyàpútọ̀ ìyáka náà búrú pẹ̀lú ìyá àwọn kí ní ìyá fúnra ara rẹ̀ láì má fi sọ̀rọ̀ nǹkan kan ìbájá ní ọlọ́run ọba yọ tòun gbogbo àyà nu kùránì patapata ló lè jẹ́ dípò hmm? tí ò ní ṣe pẹ̀lú ìtumọ̀ rẹ̀ tó lórí rẹ̀ ní tó rà lẹ́sìn ní mọ́ ṣe bá ń ń mílẹ̀ ni àwọn ní níyà tàbí ayé lásìkò وننزل القرآن الذي هو شفاء kò sí kìkà kan ní Kùránì èdè ṣìfà ṣìfà mẹ́rin ìwòsàn ó lè jẹ́ wùsàn ààrẹ ẹ̀mí ó lè ààrẹ ààrẹ yìí báyìí yìí báyìí òun ni àwọn sálàfù wa náà táwọn náà bí láìpù tí wọ́n mú àyà kọ̀ ààrẹ kan báyìí ìtumọ̀ ayẹyẹ papọ̀ mọ́ nǹkan tó ń bí wọ́n á wá lò fún àtikúlá situation yìí ọlọ́run tó lè sábà tó mọ̀ tó bá ń gbọ́dọ̀ gbogbo àyà kọ̀ ààrẹ ló wúlò tó bá ń ṣe. bọ̀ kí ló ń fa ibi tí wọ́n láti padà wá dé dé ta olùdíje láwọn sọ́lá tó wà náà bá ṣe nǹkan àwọn máa ń ṣe pamọ́

èmi náà wá ṣá ẹ̀rọ wá sí iṣẹ́ ṣáàbí kọ́ ló sọ fún ìyàwó àgbà mi ni ṣe òun náà fẹ́ kí wọ́n náà ṣe pọ̀kúrò àtẹ̀lẹ̀ láwọn lágbáwá tó bá wù lágbáwá àdúrà làwọn fẹ́ ṣe ìwọ́n tàwọn ti bọ́lá tó bọ́lá Yorùbá ó ibi tí wà ní òkú lélẹ̀ sábà sọ tá wọn wà fi nọ́mbà ẹ wà sí mi wọn wà bá fi kò sí wọn fi nǹkan mí tẹ gbogbo àwọn ẹgbẹ́ ilé ẹgbẹ́ ìdíje ìdíje ìjọba ìgbéda ẹ ingredient náà fi dìbò ìdíje ìjọba ìgbéda káwé tí ẹ bá Iko before Imam Ahmad bin Hanbal, Imam Ahmad bin Hanbal ko shi ne kawai da Imam Ahmad bin Hanbal ko shi. Al-Khallal, Abu Bakr al-Khallal ko jo ma ke ko ma ke ko Ahmad. Eh Imam Ahmad bin Hanbal àwọn ma ke ke, àwọn tó wá jo ma ke ko àwọn ni. Al-Khallal, Khallal yìí je za àwọn tó da ko o Imam Ahmad bin Hanbal da àwọn kire. Ko ba za ko lo. Òun ni ó rìpọ́tù. Bó ṣe ń rìpọ́tù, yóò kọ́ yín wá rìpọ́tù lásọ̀tún. ibi gbádùn àti àwọn èyí tó fi ní ìpé ní mo tó lọ́wọ́ kò lé sábà sọ fún mọ́mọ́ ọdún àbàlì ó o fọ́nà ojú súnmọ́ tí ó bímọ ní ìyá ọmọ ni wọ́n hàn ọ́ àpọ̀jù bẹ̀rẹ̀ pé ka'annahum yawma yarawnaha lam yalbathu illa sa'atan min nahar bàlá fàlùjù ìdàkọ̀ ìlà ka'annahum ayàjá kìyàmù tẹ́jọ́ kìyàmù ìjà kìyàmù wọ́n bá ti yóò bẹ̀rẹ̀ sí pé ìjọ tí wọ́n bá wọ́n a kó bẹ́ẹ̀ bí wákàtí kan làwọn ti lò ó fẹ́ tó ti lo one thousand years tó ti lo billions of years tábà mi gba anátàlá fún wa jẹ́ ayé tọ̀ ṣe àwọn pé táìmù yẹn pé ó kéré lójú wọn òun náà ní máànà tí ọdún ṣe bọ̀rọ̀ ààrẹ pé ẹni kó lọ sí ṣe rọrùn kó ìbò gbà á ó sì wá rọrùn bá wọn wà márùn lórí ọ̀tún àtọ̀ wọ́n sọ ní àrùn pàtó. kà irú ìtàkùn yóò fi ṣe ń kà á pẹ̀lú pípù àti ìmáàn tó gbọ́rọ̀ ọlọ́run ọba ni yóò fi ṣe àmọ́ tó ti fún àwọn ìwádìí wà ní pé kìlẹ̀ pẹ̀lẹ́ gbọ́dọ̀ fi kọ́ ẹwà kan méje ẹwà darí ẹ̀kọ́ báyìí ẹwà lọ́nà méjì báyìí ẹwà gbẹ́sẹ̀ kíkà gbogbo lè wọ́n dóò máa ní ibi tí wà láti dé nù àwọn tó láti wá gbọ́gbọ́gbọ́ ọmọkùnrin láti ọmọ sílẹ̀ wọ́n áyà ìfẹ́ áyà kan sama ti wo máa nà rẹ̀ wá gbọ́dọ̀ wà lọ́sọ̀ sọ̀kọ̀ àrùn kalẹ̀ títí máa máa wò alùpàdárì ní ìtàwọn ọ̀rọ̀ máa mọ̀ kí ẹ lọ́yẹ̀ náà sọ pé ẹ ẹ báyọ̀ lọ́dún máa rí oṣù mẹ́rin wa oṣù mẹ́rin bí wa irú kan yìí mò ń kó jẹ lọ́dọ̀ máa máa rẹ̀ kọ̀dá ìjọba tí ó dà áyà gbàlù kìyà àkọsí ilé ọ̀rọ̀ lábí yẹn gbà ìlà táà tàbí hàn oníjú wọ́n ti tó kí wọ́n ń ṣe òun ní wípé ẹbí ṣùgbọ́n àti kòránì bí ẹ̀ka ti wá mọ kòránì sí ní ó wò fún wa pé ah, ọlọ́run ọ̀rẹ́ lọ sí tí àpòlù ní sábà bí bẹ́ẹ̀ ni hmm? jẹ́wọ́ mi wọ́n sì fẹ́ yẹn irú ìgbà yìí tí wọ́n ń gbọ́dọ̀ rẹ̀ wọ́n máa ń báyìí náà ni ibùdó tẹ̀lé àwọn náà wá ń gbórúkú rẹ̀ ibùdó tẹ̀lé wọ́n ń pọ̀ wípé anytime tí ìgbé náà bá dé ní ìdílé orí ẹ̀kọ́ ní ti lórí kọ́ yóò wá ọ̀ tó bí o. torí ẹ̀rọ tó ti wọ́n fẹ́ tájẹ́tì bí wọ́n ti ń sí nìkan ni òun ni pé ń bí wọ́n sọ pé wàkílà yá áwù ewúlà èyí máa ń láti wọ̀nyẹ́ lọ́sọ̀ máa ń ákẹ́lẹ́ ní wàkílà ọ̀nà. ọlọ́run bá sọ́nà nígbà tó

òun ni áwọn tó rà lùkọ́ àwọn èsì ìdáka tí ò tí ò gbé lòkù gẹ́gẹ́ bí àdéhùn àbúkẹ́lẹ̀ tó gẹ́ ẹ̀rọ pẹ̀lú wọn ẹ̀ka tó nàbà lọ sí hajj tó bá yẹ wọn tó wọn wà ní dọ́kítọ̀ lára wọn wà mú nǹkan bá wọn wọn àti májà wọn máa mú ìjọba náà ìjọba náà ẹ̀yẹ́ ìṣòwò wọn ti ẹni ààyà nínú ọkọ̀ àti wọn àwọn yóò mọ̀ ọ́ wọ́n ti tí ìṣù ti wà ó ní pé àwọn ọlọ́pàá làwọn ẹ̀fẹ́ lè fi ìṣù tẹ́lẹ̀ àgbẹ̀kọ́ jẹ èlò bá ìṣù jẹ wọ́n rọ́ ìṣù jẹ ẹ́ báwo bá ti mọ̀ kó láti ìṣù òkú àlọ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ yìí lọ́dọ̀ ìwà àlùbáríkà làwọn ọmọ fẹ́ ṣe sá àfi ìṣù tẹ́lẹ̀ àyè ẹ̀wọ́ ìṣù tẹ́lẹ̀ ò bá ti kẹ̀kọ́ ó mú nǹkan tó bá nílẹ̀ wò so on the basis of that tó bá ìgbéyàwó bá gún ní àlàlójú oorun tó bá ìbáyà kò áàlì ni wọ́n bá ní kó máa fún ọ̀gá kan kò sí gbàtẹ́ èèyàn lè ka àyà kan ní kùránì kò lásìkò kéde díkírún mọ̀kọ́ yíyẹ kéde díkírún tó ní onítàkì ìdájọ́ pé báyá náà bídà ọlọ́ ẹ̀rí fún ara ó lè ké lọ́dún ó lè ké lálẹ́ ó lè ké tí ó lè ké fẹ́nìtì tó tó bá ti pé sábà sọ fún náà nù báyà kùránì kò sí kankan mí mẹ́ ìtumẹ̀ tó bá tó mọ̀ lálàá náà kọ́ ó fún àyà lè ọ̀la àwọn bóyá tó wá fi rí ẹ̀ lé ní iṣẹ́ ìtọ́rọ̀ gbogbo nàláyà àbùrán ìyá ọmọ àkáfà mọ́ ẹ̀ṣọ́ ìjọba ìjọba onímọ̀ ní ẹ̀ ọ̀la àwọn bóyá tó fẹ́ wò bẹ́ẹ̀ sẹ́yìn àti àyà ọlọ́run bá ń pọ̀ sí à kébérì àti mùsùlùmí pé ṣé ẹni tó ṣe ní ṣubú ní ṣubú tóun ló mọ̀nà ní àbí ẹni bẹ́ẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ tọ́lọ̀ bí kalẹ̀ sí ṣubú sí ṣubú tó wà ń bẹ̀ olóòwò lórí ọlọ́sìn sábà bí tó náà àlọ́ tó ẹgbẹ́ mú àyà kùránì ẹ̀gbọ́n mi àyà kùránì àbí nǹkan tó bí àbí ìbànújẹ́ àbí nǹkan tó wà tẹ́lẹ̀ àbí nǹkan tó ìtumọ̀ rẹ̀ ẹ̀ kò wà ní kọ̀ láti gbọ́ ẹ̀ kò tún gbogbo nǹkan tó ìjẹ́ kò kó sí Náà, èèwọ̀ ni wọ́n sọ pé kò máa ta àtọ́jú àwọn kàtà àrí tí ó mọ̀ fún adégbèláta yìí wọ́n wá sí àdéhùn wọn lọ́wọ́ ṣèrọ́ àwọn kan wọ́n ní lágbàáyé àbúrò yẹn sọ́ọ́lì ha. wà yìí ó ń tírèdì láàrin àwọn àbábẹ́ kẹwọn ọ̀rọ̀ hajj ní pé ẹni hajj láti láti pé àmọ́ tó ló ṣe àwọn àyè máa ń gba náà orílẹ̀ orílẹ̀ ìwé pọ̀ ṣe ẹgbẹ́

tó jí ká ó wà lọ́wọ́ bàbá inú bàbá ti kò lè gbé bàbá ti kú bọ̀ lẹ́nu. èmi bọ́tọ́ ní oníkọ̀ lẹ́yìn tó àwọn èèyàn ń kọjá àlà ń bẹ̀ èèyàn tó sì náà ń pè ní gbogbo nǹkan náà làlá gbogbo sábà ti nínú àlá àgbọ̀dọ̀ ní ètò orí àlàmìdá bòsúnà ló wà lẹ́nu. ẹ sọ pé ní ti nínú àdòdòdò ní gbogbo aláwájú rẹ̀ nínú tiwa àwọn aláwájú rẹ̀ ní ìlú nínú ìlú tó nínú nígbà tí wọ́n tó ní ìlú kata ayé ṣùgbọ́n yẹn ti ìlà pẹ̀lú ìdá ṣé kiri ìlà bá àtàkó wà ní ó wà ní ẹni bọ̀ ìlú bá mà mo yọ wáyé ìlú náà ẹ̀wọ́n alága kiri máa ń bọ̀ nípa balẹ̀ bá máa ń bọ̀ nípa balẹ̀ ẹ̀ ṣé ìfọwọ́sẹ̀ bọ̀rọ̀ ìgbà wọ̀ àwọn ìmọ̀ náà ló sábà máa sọ sí ìlú ìgbé orí àti ìlú wà lọ́wọ́ rẹ̀ ní oṣù láì láì ní lẹ́gbà kó wá sọ̀rọ̀ tó sọ́wọ́ kí wọ́n lè wádìí kí wọ́n bá bẹ́ẹ̀ ṣé màá dàrú sí wọn wọn láti ní oṣù lọ́wọ́. àwọn sábẹ́ táwọn kọjá àlà lẹ́ni pé gbogbo àlá làwọn ti sẹ́yìn lọ á di àlá tó ní ìmọ̀ tó wà nípìnlẹ̀ àti ìdáàbò sólà àwọn kan bẹ táà ní wọn àlá òní tí bá bá jánu òun náà kọjá àlà àárín méjèèjì ẹ̀mí méjèèjì náà ni wọ́n sì máa ń lò àti láwọn aláàbọ̀lápapọ̀ ọ̀gá aláìsí bẹ́ẹ̀ àbá eléyìí bẹ́ẹ̀ méjèèjì ọ̀lọ́wà ṣùgbọ́n láti kọ̀ ọ̀rọ̀ ìwòsàn àbí ló sọ̀tà òmùmùkọ̀ áàdì àwọn ọlọ́pàá àwọn olùdá ṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn nígbà tó bá ẹgbẹ́ máa kó ọ̀kan ní ìbò ọba àti bíbí dáhùn mo padà níbi dàgbà mo láti padà lé báyìí ní mímọ àmà ọlá àmà. sọ fẹsẹ̀ tẹ̀lé ẹni tí ó ti lé ọjọ́ lóhùn òní ọwọ́ dàgbà àwọn mo dáwọ́ tó bá ta tó pẹ̀lú ẹni tó ẹni yìí ní ìdílé bóyá kí ni kò gé àwọn ọ̀rẹ́ lọ́wọ́ rẹ̀ náà òun náà ní ìjọba láwùjọ padà tó ṣe lórí bẹ́ẹ̀ kọ́ kàbí lẹ́yìn. ti yé ẹ̀hẹ́n ẹnìbọ̀dì tọ́rọ̀ ìbádìí yẹn ti yé láti kó tàbí àkọ́mù nígbà nígbà gidi ní ọ̀pọ̀ ní wọ́n rí rà áwùsá ti ní ìlú ṣàkóso yìí bàbá alẹ́ ẹ̀rọ láìlẹ̀ ní ọ̀rọ̀ ọ̀nà kò ká àwọn ọ̀nà wàá ti mọ̀ pé àmọ́ kó fún alárí máa nǹkan ẹ̀rọ lẹ́kọ̀ọ́ tó ẹlẹ́kẹ̀ẹ́ta kọ̀bílì àti ìbàdí fẹ́ni tí ẹ wá sí ẹ lẹ́nu wá dára fún dáadáa bí yóò ṣe ní yóò ṣe ní yóò ṣe níbi ìrọ̀rùn ènìyàn tó ti wá ní yóò ṣe tọ̀nà. èyí tí èèyàn ní ṣe òun ni ká sọ pé ìwọ wà lẹ́yìn ìmọ̀ràn ìmọ̀ràn ò dára kọ̀bí kò dára tó lè kọ̀bí àtìgbà ní ìwọ ni wọ́n wá dára rẹ̀ nítorí mo ti máa òfin dára rẹ̀ ó ti wọ̀ ìwọ kọ̀bí àtìgbà kájọ pé ẹnì kan wà lẹ́yìn ó wá wọn ti rákà ìgbà tó wá di rákà lẹ́yìn wá dìde òun wá òbí bíá rákà làwọn àti rákà òun wá nígbà yóò ìdìbò tó ìyẹn máa ń dáná rẹ̀ nígbà tí máa ń lò kọ̀ọ̀kan pẹ́lẹ́ ìgbà tí wọ́n tó sálámà sá ní irú kan síbi inú rẹ̀ bọ̀ọ̀kan pé kéèyàn má dára nǹkan kan máa ń wù lọ́ba dára kọ̀ bí àbíbàjí ó kàn wọ́n ọlọ́pàá mi tó padà wá àwọn ni wọ́n ní kọ́ńtẹ́ẹ̀tì tó kò sí náírà ìdáná kò sí hẹ́ẹ̀dì ìgbésẹ̀rẹ̀ láàrin àwọn tó tẹ̀lé ní ẹ̀wọ̀n ìgbàlá ẹ̀ṣẹ̀ wọn kà wọ́n sí ẹgbẹ́ ni wọ́n ti wọ́n tó wá kà wá àti ní bí wọ́n ti wọ́n ní fúlẹ̀fẹ̀ lòmìnira àlùjáná àti náà ti wá ológun dídí ni ìyẹn ẹ̀gbọ́n náà fẹ́ẹ́ ló bẹ̀rẹ̀ ìgbà kan ẹ̀gbọ́n òdodo kọ́dà náà máa bìbì nípò ní bára

lẹ́gbẹ̀ẹ́ òun ọlọ́run dàbí pé ìmọ̀ yóò lòdò ní tiwa ọlọ́run bá tó ní wò áyà báwọn náà àwọn tó ọlọ́run sọ wípé ọlọ́run sọ wípé ọlọ́run sọ wípé ẹ̀rọ ọlọ́run ní sọ́tà àárọ̀

ẹnì kan wà pè láàrin wọn tó lọ láàrin àwọn ọmọ náà pa àwọn àsopọ̀ tó kú láti náà èyí ọ̀rọ̀ náà wò ní ìdájọ́ náà lẹ́gbàá pẹ̀lú ẹni tí máa ń tu àgbọ̀ ní ọ̀rọ̀ pé láti ní àgbàlagbà lẹ́kọ̀ọ́ pé ṣé ọlọ́run bá bẹ̀rẹ̀ ní ìdù àwọn olùgbà wa ni bọ́ ẹ̀rọ kò bá ní ìdí ọlọ́run bá kò ní lọ àmọ́ ọlọ́run bá kò bá ti lọ́ bọ̀ bàwọn àgbàlagbà wọn kò ní gbogbo àwọn ilé ìwé àwọn ọmọ náà ń bí ìwé ìwé kan náà torí ẹ àwọn tó bá ti láti àwọn olùgbà ló kò yé ààbò àdàbíta ní ìpínlẹ̀ ẹ iná bẹ bọlọ nígbà tí wọn yẹn lọ́rọ̀ tó ń dáná sọ̀rọ̀ rẹ àbí ẹyẹ máa sọ̀rọ̀ nǹkan tẹ́lẹ̀ tó èmi náà kò débẹ̀ náà pé kó máa sọ̀rọ̀ ẹ náà á tó èmi á tó máa wá sọ̀rọ̀ mi kẹtọ ẹ Tẹ́lá ìjọba gbọ̀rọ̀ láti àwọn kan mẹ́ta lè gbìyà àpò sí náà. Kí lọ́nà àwọn ẹgbẹ́ náà gbà ó ẹ̀ wíṣì wà. Sọ̀rọ̀ bọ́ọ̀lù yìí yóò wá padà wá òun padà wá. Léèkó lẹ́yìn yìí, òun padà yìí lọ padà wá. Sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ọmọ tó lẹ́yìn àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ náà lápẹ́ padà wọ̀ àwọn tó lè lọ́dọ̀ kọ̀ọ̀kan tí wọ́n ká àwọn àkókò wọn bá gbà nílẹ̀ rẹ̀ yóò gbà tó láti rẹ̀ má wọ́n padà wọ́n yà wọ́n sọ̀rọ̀ àwọn kò sí kò já yẹ̀ yọ̀ kan ṣoṣo kò á yìí kó ta kó tó padà wọ̀. kò yẹ ẹ̀ orí ta ní ìjìnlẹ̀ kò tó wọ́n lè fi máa ń sọ ọ́ pé ṣé kò á lè ẹ̀ kò á lè ẹ̀ kò lè kó á lè dá pọ̀ ẹ̀ ìfọ̀ òwe ìtànẹ́bí bá sọ ọ́ gbọ́dọ̀ ta kó kò á lè kò náà kò á lè ta kó á lè نعم إيه فلما إيه فلما توفيت عليه إيه أو في السمارة ما تقولي مني فو نبي بارد لون شيء tẹ́lá gbé bàtà tàwa ẹ̀wú bẹ́ẹ̀ lọ́wọ́ àdámọ́ tàwa tẹ́yìn tàbí tàbí síbi nípò padà tó lè fi nàkó padì àbí gbàdúrà ẹ̀wá ni ẹ̀bí ìtumọ̀ الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها sọ́tò tó máa bá ẹjẹ́ kí n ṣubẹ̀ gbogbo kẹ́lẹ́ àwọn ẹgbẹ́ kò lè ẹgbẹ́ kí n ọlọ́run ọba ẹgbẹ́ àyà yìí ọba lọba tí máa ń pa ẹ̀mí nígbà tí mo rẹ̀ bá tó àtẹ̀yí tí ò kú lójú oorun rẹ̀ náà ẹni kan ló ìgbà tó kù ní síkú rẹ̀ wá tó àtẹ̀yí tó kú lójú ohun rẹ̀ báwo lẹ́jọ́ ọgbẹ́ ọlọ́ọ̀bá dé máa ń pa ẹ̀mí nígbà tó bá fẹ́ kú tán láti fi kú rẹ̀ tó àtẹ̀yí tó kú nú lójú ohun rẹ̀ kí ni ìtọ́lọ́ yẹn pa ìtumọ̀ tẹ́lẹ̀ tó ọlọ́ọ̀bá ló máa ń bó ẹ̀mí hmm? ọlọ́ọ̀bá ló máa ń bó ẹ̀mí nígbà tó rẹ̀ bá kú ẹ̀mí tó hóòdì náà tó sùn náà tí ò pa á lójú ogun rẹ̀ wọ́n náà ló hóòdì ẹ̀ wọ́n lórí ìfẹ́ ẹ lórí pàdé pípò lẹ́sẹ̀ ọ̀dọ́ àyè àlùmọ́ọ̀ èyí tọ́nà ní kẹ́lá kọ́rọ̀ ó hóòdì ẹ̀ kò ní ìdí tẹ̀mọ́ wà yóò sì lè kọ́kọ́rọ́ iṣẹ́ ìdí tó fẹ́ pàṣẹ tí ó rí ìdíṣẹ́ ó ṣe ní jẹ́ta wá parí tó kò hó kéṣe tòkì ọ̀rọ̀ dára ó hóòdì rárá ẹ́ tó tí méjì wá ní papọ̀ ikú àtò òsì ní pé tẹni tó ń jí wọ́n lè yí jẹ tẹni tó ń wò jí wọ́n láti padà. èyí tẹ́tù máa tó kù máa rẹ̀ bẹ́ẹ̀ bá gbélé ẹ̀jẹ̀ ọlọ́ọ̀dẹ́ wọ́n wọ́n lẹ́bí ẹ̀ka wọ́n fáàkùn bìlẹ̀ tó ní máa parí lóru àbí tó gbogbo èèyàn wọ́n máa ń kú. wọ́n máa òun máa ń hó ìdẹ̀lú lọ ẹjọ́ bàbá fún kọ̀ lórí ìlẹ̀ òun náà ló jẹ́ àdúrà káàkiri sábà fẹ́ sọ bíbí ọlọ́wà fún ọ̀rọ̀ bá ń jẹ lùsì pẹ̀lú ọ̀rọ̀ náà wà ní jẹ́bẹ̀ gbẹ́bẹ̀ kàlà ọ̀bẹ̀ tó bá ẹ̀ fàín àfṣàkà ní sí bó bá gba ẹ̀mí ìdí tó hó jẹ tó padà nílẹ̀ omi mọ́ ẹ̀ fàmàmà sáà tó bá pa mí olùgbọ́lẹ̀ tí ìbàdà jí wọn kẹ́lù wà ní àwùsáàlùsà wọn tó bá wá rí ní ìdẹ̀kùn mi padà tí mo yí fàfàdà tàmátàkọ̀ọ́ ìbàdàn wà pẹ̀lú ọ̀nà àbúsàgbà pé alhamdulilayi lẹ́ni àhìyáná bàdà máa dáná pẹ̀lú ìtòtàwá sí ìtòmìnirí kẹ́ ọ́ bóòdì kan àwọn wá ń dù ní ju pípa ẹ̀gbọ́n tó bá ti kú ní ju pípa àwọn àyà kan bẹ tó nílí àwọn ìpìlẹ̀ kú tiẹ̀ ìsọ́nà lọ́wọ́ ya ìsá nígbàgbọ́ tó wọ ìsá ìdí mọ́ta wà fíkà máa hó díẹ̀ díẹ̀ wà rọ́ fi ó ka ìláyà máa wá gbé wá sọ́dọ̀ pé ó ń tẹ́ tó fẹ́ sùn fẹ́ pè lẹ́nu ọdún tètè ìgbọ́dọ̀ kan ti sọ́jú ìfún yà wọ́n fẹ́ ra ní ẹgbẹ́ jà tó ní gbogbo kan tó fẹ́ àwẹ́ sọ́dà bàtà sábà wọ́n ti tọ́jú ìwọ́n làwọn gbogbo rẹ̀ wọ́n ti gbogbo gbígbàdà wọ́n ti dé padà sá nígbà tó padà yá kí nẹ́ẹ̀kì ààrẹ tẹ́sí àbá lọ tán ó ti wá ìgbà tó lọ sí ìgbé ìgbà tó tàwátì tàwátì ọ̀rọ̀ ti ká ìlẹ́yìn ní màá wá lójú ọwá sí ọ̀rọ̀ àwọn abẹ́rẹ́ ní kúkú sọ́dà bá ti kú ní kúkú wọ́n wà nílọ̀ fẹ́ tó bá ti kú tó lè padà wá mọ́ ni ìjọba ti kú làwọn sì rí rẹ̀ àwọn ní ọ̀rọ̀ yín burú ní àná lẹ́nu ẹ̀yin lẹ́ẹ̀tù eléyìí ní kú ẹ̀ẹ́dì tẹ̀gbọ́n ẹ̀yìn tó ní padà wá ẹ̀yin lẹ́ẹ̀tù ọgbà wòlé ọlọ́run bèé kú ẹ̀ẹ́tù bí kíkú náà kú dáyà ìgbé ẹ̀gbọ́n ṣe ẹ̀ṣẹ̀ bí àkídà àwọn òsùnmùsù òun ló wo pẹ̀lú àlébí ìṣòfin padà wá kò ní padà wá sọ àwọn ìṣòfin bí ó ti kú kò ní padà wá alẹ́ sọ kí ló ń wá dúró ti ibi òfin ọlọ́run fóònù tó wá bẹ́rẹ̀ káàkiri láyé ẹ́ àwọn àkúdà tó ní fẹ́ fóònù náà ti kú yóò wọ́n kọ̀ọ̀kan pé ní àkúdà ya rẹ̀ kò lọ ṣé láti mẹ́ tó fi gbélé ìlú gbogbo òfin sílẹ̀ bí tó tàwa sí òfin ìdìbò ìyàn ó kàn ní ní àmọ́ tó pé ó rùn padà wá jì fa ẹ̀ táwa ní òkú kúkú ẹ̀gbọ́n ó rùn ló jì fa ẹ̀ tòun olùdí tọ́ńtẹ̀sì wájú olè ọjà lè wá mọ̀ ìgbà ìgbìmọ̀ ọjà nígbà tá a ti lẹ́rìí yìí ló bá ti gbà padà wá àgbọ̀dọ̀ wà láwọn ààyà ni ìkùkù nígbà tí ó ló rẹ̀ kàmí ẹ̀ àmọ́ ní ìṣẹ̀lẹ̀ ìwé ìtọ́lọ̀ kan pé wà ilẹ̀ ní ilẹ̀ ìṣẹ̀wà ìtawà fáwọn nàìjíríà kú ṣèyí tó bá tàbí ju sí kúkú òun ni pé ọlọ́yìn wọ̀nyọ́ tàbí àti bí àwọlẹ̀ tó bí yóò fi gbọ́dọ̀ ẹ̀hẹ́n ìyá àgbẹ̀ yá wọ̀ àmọ́ àwọn tẹ́ fún bíbí bẹ̀rẹ̀ ọ̀ka bá fún bíbí bẹ̀rẹ̀ ọ̀ka yìí ẹ̀ ní láwọn sọ̀rọ̀ ìkejì ẹ̀sùn wa ni sẹ́yìn náà bá ti wọ́n náà bá ti wọ́n náà lẹ́yìn ìta ìfá ilé yóò jẹ́ ti bí ẹ̀kẹ́ ẹ̀rù pé àlẹ́bí tó ẹ̀gbọ́n tẹ́tí bá fi lè wọ́n lò bọ́lọ̀ bá ti ń lọ pàwọn ìyàwó ẹ̀ máa gbọ́ báyìí ìgbàtọ́lọ̀ ọba bẹ̀rẹ̀ lọ́wọ́ àti sọ àwọn yahudi lọ́lọ́wọ́ ọba fẹ́ àbùkù kan àwọn yahudi ni wọ́n wọ́n wọ́n brad wọ́n bá ìgbàlá nífẹ̀ẹ́ ó sọ nífẹ̀ẹ́ ni wà dé ọlọ́run ọba ló wá fáwọn òkú ní wálé sí àwọn nífẹ̀ẹ́ àwọn náà máa ń sá àlẹ́bí sáde lọ́dọ̀ àwọn yahudi wọ́n ní ìfẹ́ àlù dùn ní àpèsàkọ́ ògbà àwọn tó gbà gbọ́ tó dẹ̀ torí nígbà tó sọ fún ọ pé kíndọ̀mù kò yéé sí ayé kíndọ̀mù kí ayé dúdú wa gbà gbọ́dọ̀ ti jẹ́ ìyàgbà tí àwọn ẹgbẹ́ ọ̀run lónìí àwọn wa wọn wa wọn ti lẹ́nu láti pa torí báwọn ti báwọn lọ́wọ́ pa wọ́n ti wọ́n rí ní kúkú ara wọn wá hà sí pẹ̀lú ìlẹ̀ àti ọ̀nà àti pàmì táyà àwọn òní àgbà jọ tó kù bí àwọn náà ti ṣẹlẹ̀ ọlọ́run wọn sọ báwà pé àwọn ìyàwó ní yóò wọ́n burú ẹ̀lá o ẹ wá ká àwọn aburú wọn ẹ́ wọ́n tó àjẹ́ òsàn ọlọ́run ọba ṣe wọ́n pa àwọn àjẹ́bí ọlọ́run ọba ẹ́ wọ́n tó pààrọ̀ mọ́nbáníyà wọ́n ló ń jìnnà ni ọlọ́run ti ń tàbọ̀ ẹgbọ́ ọlọ́run wa ni wà kọ́ ó lè yìí àtọ̀rọ̀ pé iná kọ̀ọ̀tà lórí ọ̀sẹ̀ wọ́n fi ń bíráàjì àwa lápá ẹgbẹ́ pẹ́sẹ̀ pé kéèyàn bá fẹ́ àwa lápá tó ẹgbẹ́ lóòótọ́ wá rí wọn pa kí ni wọ́n àwọn ẹni táwọn kan sọ pé àwa lápá tó tó báyìí mínísì náà sọ ó náà kí ní gbogbo ojú máa ń sọ wọn láwọn lápá ṣe tọ́lọ̀ kan sọ pé ẹ̀yìn kan lẹ́gbẹ́ ìdìbò pa ẹ̀gbọ́n wọ́n ní àrà ẹ kò wàhálà ẹgbẹ́ tí wọ́n bá náà tó bá gún àwọn wà wà

wà máa kọ́tà lúù yàkínà ló parí parí wọn ò pa á ní tòdodo lánàá dájú wọn pa tí ẹ máa fún ọ̀pá ìròyìn ọlọ́run máa mẹ́kọ̀ọ́ tó tẹ̀lé ọlọ́run báyìí kí ni ìmọ̀ báyìí kí ni ìlànà sábà lè báyìí làwọn òrókùn àti ní ọdún báyìí lédè lábá àánú fún àánú ló ti èyí tí mo fẹ́ sọ lẹ́yìn ìlú tẹ̀lé kékeré mọ̀ bá ẹ́ tẹ̀bọ́ kí ẹ bá fẹ́ fẹ́ máa ń rọra kùú bá àtọ̀rọ̀ mi ò ná ní tó tẹ̀lé okun alẹ́ kù mo sọ pé eléyìí ò tẹ̀lé ọ̀rọ̀ yìí fún àlẹ́ yìí ló tẹ̀lé mo fi bá nìyẹn gbá gbogbo èyí tẹ̀ sọ̀rọ̀ ọlọ́run bá kí n tó tẹ̀lé pé ọ̀rọ̀ fún àwọn ọmọ ọ̀gbìn ọlọ́run ọba yìí lọ́kọ́dọ̀ rẹ̀ tó ẹgbẹ́ tùmọ̀ mọ́ tó ẹgbẹ́ ìta bọ́lẹ̀ sọ ní gbogbo náà bá fún nítorí ìfẹ́ àálọ̀gọ́dọ̀ ọlọ́run náà nìbá ni bá lọ òun tó pé kí ẹni tó ṣẹlẹ̀ ní ọlọ́run ọba ló gbé láti ilẹ̀ ló gbé lọ sọ́dọ̀ tó gbígbé lọ ní òun ni tàwa bí ó wà ṣẹlẹ̀ pé tó ó jẹ jẹ tí ó fi débẹ̀ ẹ́ tó bá débẹ̀ tán ọlọ́run ló ní bí tẹ̀lé rẹ̀ ọ̀rọ̀ ìpàdà ọ̀dọ̀ bá lọ fà àwọn ọlọ́run òun yẹ òṣèlú Then anyway, so my children are very example. Yo lo yo bu bidi la. Rofa awu ego rofa o gbe la. Ke le ga le rofa awu ile. Rofa ni mo gbe báyìí. Eh? Rofa awu ile ile mo mu pe lata ni wa mu pe wa godo. Ibi tó láti sọ́dọ̀ àrẹ́bí ìsàkùn yóò ṣèlò ní báyìí ọ̀fà ọ̀la òyìnbó ló sọ nígbà yìí. Ọlọ́run pé ìní mú ta sí àwa rọ́ọ̀fì wúkà ìlẹ̀yìn ìlà ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ kàdé ti ìsáyé ọ̀rọ̀ àti ọ̀rọ̀ bó ni rọ́pá ọ̀pá àwọn ìlú òṣèlú àmì ìbò kú tó bá dé à ọlọ́run bá gbé e ní kò tó ga ni àná tọ́lọ́ bá tẹ́sọ̀ kò tó ga sí èlò ìlà wọ́n rọ̀ pa náà bá wọ̀ kó ọkọ̀ bá débù tá a sí straight ni wọ́n rọ̀ pa náà makana aliya tí a náà Idris straight ni tí sáà nìkan ni rọ̀fà àwọn ọlọ́run ilé àwọn tó bá wọn tẹ̀sẹ̀ tẹ́ ní wọ́n ti mọ́tò dà kan mú àdídà níbi gẹ̀gẹ̀ bó bẹ̀rẹ̀ jù wọ́n ní ẹ̀jẹ̀ wọn ò mọ́ mo sọ jẹ wọ́n fẹ́ yọ kó wọ́n wá fẹ́ mú ààrẹ ìlú wọn tó bá ti wá asán hàn kó máa ti lára tó sàwá sí òbí mi ó lè ní ìlú ẹ̀ ẹ̀ kò má kà wọ́n ní pé táwọn ajé ìpínlẹ̀

ọlọ́run àpò gbogbo àlẹ́bí ọlọ́run tó ìmọ̀ bẹ̀ láyé láti bá ti dé wò lọ́wọ́ àtẹ́kẹ́lẹ́ ìjọ́kọ́ àlẹ́yìnbọn ọmọ pé láwùká nà múta háìyà rẹ̀ wọ́n fẹ́rẹ̀ bí múta jọ máa ń bẹ láyé ní ìsìn máa wà sí àhú ìlà ìbá kò sí ìgbà tó gbogbo ọ̀rẹ́ yìí tó ti wá ní wàhálà yìí tí bá ti sọ̀tọ̀ àti sọ̀tọ̀ yìí ló padà wá ẹ̀ èyí ìfẹ́ ní ìdílé ìjọba náà ìdílé ìjọba wọ́n Èyí ìdí ti kò yé wa, pé bí ẹ̀bá ti kú, ó lè gbà wá dára yìí. Ìyẹn bẹ̀rẹ̀ ẹgbẹ́ ẹ̀fà. Kọ́dà báwọn ẹni tọ́lọ́wọ́ bá fẹ́ràn ọ̀rọ̀ náà àwọn tó wà bá fẹ́ràn àwọn ṣòwádà àwọn tó kù sọ̀rí. Hmm? tọ́ àwọn tó kù sọ̀rí ní sábàdúrà náà wà sábàdúrà omi tó wà sọ̀rọ̀ mú wà pé ìlọ́wọ́ bá ló ká ìjà padà ní ìjà yìí. kan wá àwa ni wá ìjà ọ̀nà ìjà yìí tó bá fún ìjà pẹ̀lú tó kọ̀ báyìí. àdéhùn ìjà rẹ̀ tó dà pẹ̀lú àná. wọ́n kọ̀ lẹ́ẹ̀ma àwọn owó jáde tó àwọn ilé àti àwọn jáde wá jáde ìjọ kọ́lọ̀ bá wà bá rẹ̀ lọ ló wà lẹ̀ ló ń tẹ́lá bìyà kọ́lọ̀ bá wà lọ bàbá rẹ̀ ìwé ẹ̀kọ́ òwú kí ló fẹ́ ń ṣe fún ọ kí ó kó kó wá rẹ̀ lọ ọ̀gbà rẹ̀ ìjáde wá ní á ọlọ́run ló bẹ́ẹ̀ kó ṣe kó dáa ìpàdé àìká àkọlé ìfọ́ kò dára padà sí ayé padà ní padà káwá tó pa ní lójú ọ̀nà rẹ ní ibi lọ́nà gba lọ́wọ́ oṣù tó lọ́wọ́ rẹ kọ́ ìwọ́n tó sọ̀rọ̀ pẹ̀lú tọ́lọ̀ ìgbà hmm? bẹ́ẹ̀ ayọ̀pá ní ìṣòro rẹ̀ ipe àwọn ọ̀sẹ̀jọ́ máa ná sábà padà ní ọlọ́run ọdún tí wọ́n fi èso òun lọ́nà ìdá padà لعلي أحمد الله العظيم مثلا ويما عن المسلمين عن الشهادة على وكيل العلم اللهم ربي كلا إنها كلمة هو قائل بلغ إليه قلوب يورنا العلم ومن ورائه برزخ إلى يوم القيامة. Saya akan beritahu lagi, baik. Bari awal ìjọ àyàwó tàbí kò lè méjì bá pọ̀lọ̀ pẹ̀lú máa fọwọ́ jù lábẹ́ bàbá bàbá mi kò bá pẹ̀lú bá ọ̀kan. but kílẹ̀ kò táwọn yẹn ń ṣẹ́gun ó wá kọ́mọ̀ dáadáa tó pọ̀ táwọn yẹn ń bá tó fún kí ní lágbájá ní mo sùn mọ̀ fún kù ìyẹn náà lè kọ́ ọdún tó wọlé bàbá yẹn. gbogbo àwọn ọmọ ẹ̀ tó wọlé bàbá yẹn ẹgbọ́ pé pé kò rẹ́ nìyẹn kàn kọ́kàn ọ̀rọ̀ nù wọ́n rí nǹkan wọ́n sì rí píṣọ ẹ̀ wọ́n ẹ̀gbọ́ tó náà ní wọ́n fẹ́ gbẹ́ gbẹ́ ìgbọ́sọ̀rọ̀ ẹ̀ tó àlùmú ló gbé ọ̀tẹ̀ ẹni tí wọ́n máa wọ̀ wọ́n rí nǹkan ẹ̀ tó gbé mọ́ mi sí ìwọ̀n. so tó lè lẹ́nu sí pé gbogbo rọ́bà yẹn máa ń pàgọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kàtà mú kalẹ̀ báyìí wọ́n láwọn pàdé ẹ̀ àwọn orí mọ́ gbogbo ẹ̀ dáàmà gbọ́ ibi tí mo máa parí mù tí mo ibi tí ó sẹ́yìn sínú wọ́n lè ló kọ́ mọ wá lé ó fi fún ẹ̀ sáà ṣe sáré wọlé bá ìyá mi ẹlẹ́kọ̀ọ́ ìdí ẹlẹ́kọ̀ọ́ mọ́ ìyá ẹlẹ́kọ̀ọ́ ló ti tàbí àti àjẹmú ní gbọ̀gbọ̀rọ̀ ẹ wọ́n dàbí lásán ti dé òkọ́ túbú náà ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá àti àmọ́ ìgbà tó ṣe tí ó gbà lọ́rùn tí wọ́n mọ̀ fáwọn tó wà nínú àdìyẹ tó wọ́n fi tẹ̀tẹ̀ kí ni bísí tẹ̀lé bísí tẹ̀lé àdìsí máa ń àdìsí bàbá àbúrò àbúrò pé kò sí ẹ̀ nípa fáwọn ọmọ wa yóò ní kọ̀ọ̀ní kọ̀ọ̀ní kọ̀ọ̀ní ní kọ̀ọ̀pánì ọ̀rẹ́ láti Wàtí hmm? tó kùnà ìjọ ni pé àdìsí sọ fún Aisha, Aisha kẹ́lí bàbá àti àrẹ́bìnrin àpọ̀ ìyá àtìṣe ìtọ́nú ní ẹgbẹ̀ tọ́nà ẹni dédé ọ̀rọ̀ àwọn àgbọ̀n ní àrẹ́bìnrin gbogbo ìlànà ìfọ́nà ọwọ́ nípa ìlànà ìlànà àrẹ́bìnrin ti òun náà ti ńlá ọ̀gbọ́n àmàlẹ̀ àbẹ̀yìn ṣùgbọ́n láwọn ọba ó ràn mí lọ́wọ́ lórí ẹ̀ ọwọ́ bá bá mi ní tí èmi bá ń lọ náà wọ́n ti kọ̀ọ̀rí ìlú kálukú ní gbogbo bí ọmọ ọlọ́ àti ẹ̀mọ́ ilé ọmọ ìlà ẹ̀yàn ọmọ ọlọ́ ẹ̀yàn ó mú pọ̀ ẹ̀yàn ó mú pọ̀ ẹ̀yàn ó mú pọ̀ ẹ̀yàn àwọn kí ní ìyẹn ní máa fi mìs ní ìdá àwọn tó bá fẹ́ kílẹ̀mù pé àkúdáyà ni yóò dákọ̀ gbogbo ẹ̀ tó bá lè pàdé wọn pé òtù Ìbàdàn nígbé ó pàdé Port Harcourt ah, kan kọ́ tó ẹni ó dùgbà ó dùwà túrì ìdùgbà tó kàwọ́ tí ń béèrè yẹn òun náà ni yóò wà yóò rí tó kọ̀ àìjẹ̀nú ah, àlùkò báwọn náà ò rí ìkẹ̀kẹ̀ wọn ń rí tó bá ní wọn so explanation ti wá fún mi àyẹ̀wò ní pé àwọ̀ àwọn ọmọ àwọ̀ ẹ́ àmọ́ ìrìn àyíjì àyẹ̀wò ti ṣe olùkọ́ olùkọ́ àwọn ọ̀rọ̀ olùkọ́ olùkọ́ olùkọ́ tí ìdílé bá wá sọ́dọ̀ àgbẹ̀sọ̀ lọ́la ẹ wo ọkùnrin rábà oko táwọn ọ̀fẹ́ ní sísè àjò ni màláìka ṣùgbọ́n òun rọ̀ wá nípò màláìka àdúgbà tó wà ní ìmúta wọn kò lẹ́nu. ẹ ẹ láàrin ìdí máa ń gbọ́n bá wà yìí àwọn ọdún wáyà wọn bá lè sọ̀rọ̀ wa ó wá sí màláìka ó ti dànù màláìka ò lè rí màláìka àti kọ́ńtà àwọn ọmọdé rẹ ìmọ̀ ìlú wa tàlámẹ̀ tó wà dáadáa tàlámẹ̀ tó ti jàmbá báwọn yẹn àwọn náà ni àwọn náà láwọn sáfẹ́ ìjọba bá wọn báyìí sí láwọn àwọn èèyàn gbé ní láàrin àwọn èèyàn tó kò sí ní òde ṣe láburú àwọn náà ni kòrán náà wà wà á ní náà mẹ́ta mùsùlùmọ́n wà mẹ́ta ọ̀sùn wà á ní náà mẹ́ta sọ̀rẹ̀wò wà mẹ́ta so ẹ̀ka mẹ́ta ti wà fún mi àìsàn ń bá wọ̀ wáyé kan máa rí ní pé ah,

olùkọ́ àgbẹ̀ni àgbẹ̀ni sọ̀rọ̀ mọ́ àgbẹ̀ni gbogbo rẹ̀ nígbì ẹ̀ẹ́ gbogbo tó bá ní sọ̀rọ̀ bí èso rẹ̀ nígbà tó sọ wọ́n bá wà ní sọ̀rọ̀. ayé àwọn ẹ̀lẹ́dì náà wọ́n lè ní àlù sọ̀rọ̀ ẹ̀ náà lè náà wọ́n lè ní àbí wọ́n lè ní àlù sọ̀rọ̀ máa ní dàbí pé kí bó la fẹ́ ṣe. Ìtumọ̀ àyà náà táwọn ìfẹ́ ṣe pé àwọn òkú ẹ̀ àyà wí àwọn tó gbọ́dọ̀ ọ̀rọ̀ lọ àtàwọn tó jẹ́ jù àtàwọn tó jẹ́ àwọn ìmọ̀lọ́rọ̀ àtàwọn tó jẹ́ àwọn sọ̀rọ̀ ìwú àwọn sọ̀rọ̀ ìwú làwọn tó báwọn ìjọba nílò àwọn àwọn àti wá bí bọ́ọ̀rọ̀ ó wá àwọn àwọn àwọn ń ṣe bí òṣ pa àjẹmọ́ àwọn pé táyà náà wà lọ́wọ́ gbogbo àwọn eléyìí o anybody nínú wọn tó bá gba ọlọ́run ọba gbọ́ anybody nínú wọn tó bá gba ọlọ́run ọba gbọ́ tó sì gbàjọ́ ọ̀fẹ́ have been there. النهاية obìnrin ti dúró màmá màmá pé ilẹ̀ lẹ́yìn náà àwọn màmá lọ́wọ́ lọ́wọ́ wọlé bí náà á dún àwọn tó ní àwọn òkùnkùn náà lọ́wọ́ lójú àwọn lọ́wọ́ lọ́wọ́ èyí ọ̀rọ̀ bá yọ̀ sọ̀rọ̀ yìí màmá àwọn ènìyàn náà wọlé lọ́wọ́ náà á ní ẹni bá tó lọ́wọ́ lọ́wọ́ gbà tẹ̀lé tí a kò mọ̀ á ní àtọ́lé á ó lè ní ṣẹ́rí fọlọ́ mọ́ wájú òkú ìlà ọ̀run ládàá lẹ́sẹ̀ ló lọ sí ìgbà rẹ̀ tọ̀. sẹ́ni táwọn bá lọ́wọ́ ara yẹn ò ní wípé wọ́n ti gbogbo lẹ́sẹ̀ tó kéré mọ́. wájẹ́ ní wájẹ́ ló sẹ́ wájẹ́ ìṣura sẹ́ wájẹ́ nígbàdá. tó bá káàkiri gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó gbà pé lọ́ọ̀kì á máa ṣe bẹ̀ fún ìdíṣẹ́ rí lọ́wọ́ ìjọba wọn làwọn ọmọ káàkiri. Ìwọ ayọ̀ ọ̀dùnkọ̀ bá ń bẹ̀rẹ̀ gbogbo tó pé kọ́lá fẹ́ ẹ̀jẹ̀ sísẹ́ náà hmm? ọlọ́run gbogbo tẹ́ bá fẹ́ ẹ̀jẹ̀ lọ́rùn sí pé tábà fẹ́ náà lẹ́sìn àwọn àmì bá ní àwọn mùsùlùmí ẹ́ àwọn àtàkà bá nàbí tábà tó lè sí náà hájú wọn náà tọ́ra ọ̀tọ́ bìí tábà àwọn tá a fún ní tíra àwọn yahoo àti nàṣọ́rá wọ́n kò mí yí àtàwọn tó ní tíra pé a àfìlámtó ṣe ìgbà fìlámù alẹ́ tó tún jùlọ lórí náà àwọn tá a fún ní tíra wọ́n lẹ́yìn wọ́n ti wà ní jù wọ́n ti wà ní pẹ́sẹ̀ tọ̀kí ló dé tọ́lọ̀ tó bá nìyí sọ fún wọn pé tí wọ́n kí ló dé lẹ́yìn sọ fún wọn ẹ́ ọ̀kan ó pẹ̀lú àyàtọ̀ láti nǹkan ní pátọ̀ fún bẹ̀rẹ̀ ní tó ìgbà ní kèké tí ò fi mú àyà pátọ̀ ní pé bàbá sọ kí ló sọ àwọn fún àwọn ọlọ́run àti

ọlọ́run ní kékeré ní ọ̀pá àdìgbà pọ̀ pátọ̀ yẹn ni ó kó láti ẹ̀ ń tẹ̀lé ìyẹn náà ni gbogbo ẹgbẹ́ ìbọ̀dù bá fi lè jẹ́ ìyàwó tó jẹ́ wà lọ́rọ̀ sáré ìgbàsọ́lá wa ní tí ò wá ìgbà ọlọ́run ọ̀pá ìgbà gbọ́ bí ẹ bá ti tètè rí sáà náà bí ọlọ́run ọba ayọ̀ ọ̀nà tuntun tètè rí ló jẹ́ ìgbà àwọn ẹgbẹ́ pẹ̀lú náà tó kọ̀ láti ẹjẹ́ àwọn sọ́ọ̀tù nìkan

àtàwọn òjíṣẹ́ rẹ̀ wàyúrí dúnà ayùkọ́rì fún bẹ́ẹ̀nà lọ́hì wà rúkú yìí wọ́n dẹ̀ fẹ́ máa sọ pé àláàrin ọlá àtàwọn òjíṣẹ́ rẹ̀ ẹgbẹ́ gbọ́rù wọ́n yà kùlù ni wọ́n sọ pé nókúnmínú bìbá àbì àgbàwọn agbátẹgbọ́ wà nákùn bìbá àbì àgbàwọn àkọwọ́ wàyúrí dúnà ayẹ̀kọ́rì fún bẹ́ẹ̀nà ọlọ́run ní àwọn wọ̀nyẹ o láyíká húmùl káàfi húnà àkọ́ kèbèrè òdodo ìwọ́pá ìjọba ìdúró òdodo àwọn kèbèrè gẹ́gẹ́ tó kèbèrè gẹ́gẹ́ nù wà àtàlà lè kàbèrè kèbèrè lọ́wọ́ pé wá àwọn tó fẹ́ ní ó gbénu bìbá rí wà láti bìbá bá a bá ti lẹ́yìn kan lónìí tó ń jẹ́ pé ní lẹ́yìn tó wá lóhùn òun gbà tí kì í Jẹ́bú ìrìn wọ́n kéde rí ni ẹni tó ń sábà gbà nẹ́bì mú bá gbọ́ tí ó gbà nẹ́bì yìí ságbọ́. Torí rẹ̀ náà ní Kírísítẹ́nì òfin ní ta jù tàbí tó ìta níbi ìta. Tẹ́wọ̀n ní ìgbà ní ìgbà rẹ̀. Wọ́n gbà gbà nẹ́bì ìta gbọ́. Ànẹ́bì mú bá sọ fárẹ̀ yìí ságbọ̀. Ànẹ́bì yìí ságbọ̀ fárẹ̀ sọ̀tọ́ lọ́gbọ̀. Ẹni ìbọn ìjọba ti lè bí ní kẹ́kẹ́ fárẹ̀ mùsùlùmí ìjọba náà bá rí ìjọba náà bá gbà nẹ́bì ìta náà

kò sí ni àti ìmánu kúrúkù kùtì olóyè pé níta àwọn ọmọ òmìnirí ni pé amọ̀nà rọ̀túnù bí wọn kó bí wọ̀tọ́bẹ̀rọ̀ kúlùn amọ̀nà bìlá wà mọ̀lá ìkàtì wà kúdúrí wà rùsùn lánàá fábíkù bẹ́ẹ̀ na ìbádìí wà ìbádìí níbo la fi kọ́ńtẹ́ẹ̀tì rẹ tẹ́lì ìgbà ànábì sálà sọ́là lánàbí ọlọ́run ó lóun ò lálẹ́ ní kẹ́lí èkó láyà wá. kẹ́lí pẹ̀lú àwọn ọmọ mẹ́rin ìbáàdì wà lábọ̀ ìbáàdì wà ìrìnjú àyè sáàkì tó bẹ́yà dárí kàṣẹ́bí àwọn ìlàdíkà ó mọ̀ káàdì mú nà ha pọ̀. tó tó tó tó nǹkan bá fẹ́ wá yà ọ̀hún yẹn ẹgbọ́n ẹgbọ́n tó pa kàn lé kéèkì hadith nìkan ní sọ wọ́ọ̀dù Islam táà fún gbogbo àwọn èèyàn tó wọ́n ìlú ànábì ní táà ní ìpẹ̀lú ẹ̀ òun ni tawhid òun ni tawhid Islam táà ní gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn tó tẹ̀lé àwọn ànábì ọlọ́run ní before ànábì ó pé kò sáré bí ọlọ́run kan tọ́lọ̀ ọ̀rọ̀ òfin tawhid ìlànà òun là ń pè ní Islam òun là ń pè ní Islam tààbọ̀ òun lẹ́sì rí wípé tọ́lọ̀ bá ti fẹ́ sọ́rọ̀ àwọn Yahoo tẹ̀sán nà sọ́ra táwọn Yahoo bá kí ẹ̀bù pé Yahoo ló pé òpé ẹ̀sà lẹ́gbẹ̀ẹ́ àrùn lóbẹ́ ṣe àbí nà sọ́ra òun pé ẹ̀sà lẹ́gbẹ̀ẹ́ àrùn lóbẹ́ ṣe kọ́lá mùsùlùmí náà olóògbé pé ẹ̀sà lẹ́gbẹ̀ẹ́ àrùn lóbẹ́ ṣe tó bá ń sọ fún wa ọlọ́run which is tawhid on that basis láti gbogbo anybody tó bá jẹ́ ní mùsùlùmí but ó concept pé kájà gbogbo àìmọ́jú ọlọ́run ló náà bọ̀ wọ́n so bàbá ní sẹ́lẹ̀ bí náà hàn náà tọ́lọ́ wà lọ wọ́n lè bí náà hàn àwọn ẹ̀yàwó ọ̀nà àtọ́rà àti àtọ́rà ọ̀pọ̀ bí wọ́n àtọ́rà ìtumọ̀ tá a lè fún òní ojú gbogbo ẹgbẹ́ ìpínlẹ̀ rẹ̀ bá lè ìpínlẹ̀ àlẹ́bí hmm. náà àwọn ọmọ ní àwọn oṣù méjì àwọn àwọn òlẹ́bí kankan àbọ̀jọ́ náà dúró nípa àkókò ìpínlẹ̀ wọn yahoo wọn ìpínlẹ̀ wọn ni wọ́n sọ bí sọ bí tó bá wá gbà náà bí gbọ́ yẹn bí bá gbáàdì ní òní sọ wípé bóyá ní ní náà Anybody tó bá ti tú mi tó bá ti bẹ òun ò ní láwọn ayé àwọn ayé àyè. Tó gbọ́dọ̀ máa tẹ̀ kan tó ka tó lálẹ́ lè fi tọ̀ wà bíyá ká ìyá rẹ̀ láti yí náà ọ̀la ní lọ. Ẹ̀yọ́ wa gbé èkó bá ṣe bẹ́ẹ̀ wá ní kí ló dé tó gbọ́dọ̀ ọ̀la ní sọ fún àwọn tó jà alùpùpù rẹ̀ wà kó ní tẹ̀lé náà ó kò sí láwọ́ òwì ní àbùdá. Fàyín Asúlámù ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún máa ń rán ní ìdí wọn náà tó bá ti gbé nìyẹn lẹ́yìn wájú yahoo àti nàfọ́ bó ti wájú láàrin ọ̀kan ìkéjì káfíńgbó lè náà yìí gbogbo àlejò ọlọ́run ọba tó bá ti wá gbogbo wọn ló ń tàwọn yìí hmm? ṣùgbọ́n tàwọn ìgbàlúwà yìí ti gbogbo ẹni tí àlejò ọlọ́run yẹn bá ní tó wà láyé ẹ̀ tó bá gbà fún tàwọn yìí yẹn ó tàbá tó tó bá rà nẹ́bí ọlọ́run ọba àkàtàwọn ìjọ ọ̀kan pàtó ń bá ń lu ṣẹ̀ríà ṣẹ̀ríà àwọn òfin tó tẹ̀lé tàwọn yìí tàwọn yìí gbogbo ẹ̀ tó bá ti wà tánẹ́bí ọlọ́run bá ní ìgbẹ̀rù ìgbàlódé ẹ̀wọ̀n wọ́n ìgbọ́n ní táwọn ọ̀gbẹ́ wọ́n sọ pé ìjọba ní àlẹ́bí yìí sá àwọn ẹbí nìkan ni ní táwọn ọ̀gbẹ́ ṣẹ̀ríà tánẹ́bí yìí sá ń wá tí n bá di yín pé ta lọ lọ́wọ́ ọba ẹ̀rẹ́ ìbùkà fún kíláàbù alábàárọ̀ ìgbà yẹn ọ̀rọ̀ náà tún kíláàbù náà. yẹn kíláàbù ní ìrọ̀lẹ́ pọ̀kúlù náà fún tàwọ̀hìrì àti wípé kó ní ìgbàgbọ́ ìgbàlẹ̀ lọ. so ànẹ́bí ọlọ́run míì náà ni wọ́n lè rán outside the scope of the human protocol lọ́sàwé ìjẹ̀rẹ̀ bọ̀ṣẹ̀rí àtúbámúwá níwájú ìdílé.

kéèyàn lábẹ́ fásitì àkọsáyà àwọn júù sọ̀rọ̀ kọ́dà àwọn júù ti gbọ́ yé dáadáa wọ́n sì máa ó tó di pé ọ́ọ̀dù gbé orí tẹ́ǹtì kó láàrin àwọn júù nígbà tó ti kọ́dà àwọn ìbò kọ́dà àwọn tíì tó kan yín fún pé kọ̀ láti wá sàkọsáyà báyìí ní kọ́ọ̀dù ìlú wọn ó ní kí n sàkọsáyà àbẹ̀wò wọn rí sàkọsáyà ọ̀rọ̀ wọn pé àwọn ọ̀sán òní ìlú àwọn ọ̀sán bá wọ́n sọ̀rọ̀ ìsìláàmù ìsìláàmù tàbí táwọn ọ̀gá àgbàbájá nígbàgbọ́ olùgbàgbọ́ ni olùgbàgbọ́ ni ẹ́ torí báwọn mùsùlùmí náà ní táwọn yíyí àyíká àwọn olùgbàgbọ́ tò lẹ́yìn rẹ̀ babalẹ̀ yàrá jẹ́ gbàgbọ́ wà wọ́n kọ́ńtẹ́pù wa tẹ̀lé ní pípọ̀ tó wá lọ ọba àmẹ́lẹ́ ọlọ́ọ̀bá tó bá tó wà lásìkò àmẹ́lẹ́ ọlọ́ọ̀bá àkàtà ẹni tí ó wà lóko ìwé ẹ̀rọ ní bọ̀ wá ẹ ó tẹ̀lé kíláàsì àti tó bá fi ní sọ́kó gbà báyìí kó là tó mà ọlọ́run sọ pé àwọn yahoo jẹ́ ọ̀tánú ní kọ́ńtù yàtàkìwò na alàlẹ́rí náà kàpọ̀ bífọ̀ kánàbì tó dé wọ́n máa ń sọ fáwọn tó jẹ́ kéèké lásìkò yẹn àwọn ọlọ́gbà pé à irú gáàjì ń sìn àlẹ́jọ́ ọlọ́run bàbá kan bẹ̀ fẹ́ẹ́ ń gbé bọ̀ wá tó ti fẹ́ ọlọ́pàá ìjà àwọn àárọ̀ kù dábàá lójú ìgbà sọ́nà àtúndì wa bá wọn kọ́sí kékeré tó bá ṣe pé lóòótọ́ ayé àtàfẹ́ jù tẹ́ ìbá ti jẹ́ jù kọ́ kò ní ìyá lẹ́bi ìyàwó kékeré náà àbí àtúntò bá ṣe ọ̀rọ̀ níta sáà tún lélẹ̀ kò yẹ kọ́nà ọ̀sán kọ́sí kékeré wọ́n kò sí lára ẹ gbọ́dọ̀ bà lẹ́yìn bọ́tẹ́ ìgbàgbà kìí jọ lọ́pẹ́ yìí ìyẹn làwọn ọ̀rẹ́ bá bọ́ bá tí wáyà ìbúwá ti wọ́ lórí láì lè so nurse bára jẹ́ ti wà ní ìtura yìí sọfárà ti sọ́nà jẹ́ ti wá sí ẹ̀rọ ìgbà láti ìdájọ́ ìwé lò ẹgbẹ́ ìwé ẹgbẹ́ tó bá fẹ́ pẹ̀lú kí ìjọba mi lọ́yà ẹni ẹ tó

pẹ́lú àbá ti wọ́n sẹ́gbẹ̀ẹ́ bọ̀ kùránù sọ yẹn náà kùránù sọ ó lẹ́nu pọ̀ ìdíkò wa gbé nípa gbé wọ́n wọn ìbádí wà lọ́sùn ìbádí láyíká wúkò láti rúnà hápọ̀ lọ́sùn mi lọ́sùn mi sọ àlẹ́wà ni láyé nípa òbíyà òbíyà wọ́n là ń sọ àrí ìhàdì ọ̀hún yàrá ó ní kan àbí nàkọ́lá kan nínú àlùkò màtìrì tó kí ló jẹ́ ìyàwó tó wá gbọ́ nípa àdé àdéhùn ó gbọ́ nípa àdé dé o sọ̀rọ̀ yẹn ó sì wọ̀nà yóò fi bí ma kò wá nígbà wọ́n pẹ̀lú tọ́lọ̀ ìlà káàdà ní àgbègbà ọmọ mẹ́rin òkú wáyà ìdìbò kan ní sọ wọ́n ti wá sódà kábílẹ̀ kú so àwọn àyà mi méjì tẹ́lẹ̀ ní ìmọ̀ méjì làwọn àpáta àwọn àkọ́kọ́ tó wáyà mọ̀tòkò pé láti fi dájọ́ rẹ̀ lè ti máa pẹ̀lú ọmọ yọkẹ́kẹ́ rẹ̀ láti nínú àkọ́kọ́ ìpínlẹ̀ wọn lọ́ọ̀kan ìpínlẹ̀ torí pé tẹlifọ́ńtà tó wà tẹ́lẹ̀ láti wú àwọn ẹ̀sìn yòókù àwọn ẹ̀sìn yòókù tó wá wọ́n ní ní ìdíje translation síbì kankan àdìgbò jẹ́ ńbẹ̀ translation síbì kankan àdìgbò jẹ́ jù tẹ́lá ìwọ jù ní ìdìbò tíráàbù rẹ̀ bí jẹ́ jù tẹ́gbọ́ tíráàbù rẹ̀ bí jẹ́ jù pé tó ti tó ń fẹ́ mi jẹ́ jù báyìí báyìí ìlú ìlú àti ọmọ lọ́lọ́wọ́ àgbọ̀dọ̀ gbogbo tó kúrò jẹ́ bá gáàdì òkà lùkú ẹ̀ ọ̀wá ìrẹsì ọ̀wá ìrẹsì ọ̀wá ìrẹsì àgbà tó bẹ́ẹ̀ ni pé background yóò ní àfẹ́ ẹ̀sìn tí wo ń sọ̀rọ̀ sí pé tribe bọ̀bá ti wá ó dàbí kí àwọn mẹ́sẹ̀jì ti ní ẹ̀mí ní ìdọ́kítọ̀ gbogbo ẹni bọ̀dù bá gbọ́dọ̀ ọ̀mà lórí aláwọ̀ ní àbójẹ́ láti afẹ́ àbójẹ́ láti amẹ́ríkà àbójẹ́ asia ìjọ ìbò àbójẹ́ ní ẹ̀rẹ́ tó sáà gbà wá náà bí ẹ̀ẹ́n sáà gbà wá náà bí ọlọ́run ẹ̀hẹ́n wọ̀já ìlú lẹ́yìn àgbàfà ló kọ́kà lẹ́yìn àwọn ẹ̀yẹ́ lẹ́yìn ìta àlẹ́ ìta ẹ bá fẹ́ tú àyà àyà fẹ́ máa wò àwọn èèyàn mọ̀ pé ó sì ní títà nígbà ẹ ẹ máa gbọ́ bá ti tọ́lọ́wọ́n bá bá ń sọ fún wa wípé òun sọ̀rọ̀ àlẹ́bì èyí fún wa tó wá lẹ́yìn nígbà tó ń sọ yìí òun sọ láti èyí ta pé ní múta wá èmi ọlọ́wọ́n bá máa ń bóde ẹ̀mí rẹ̀ máa sì gbé ọdún sáà ọ̀rọ̀ fi fẹ̀lẹ̀ yẹn wọ̀já ìrìnlẹ̀ nínú sábà àwọn fọ́jẹ̀ ní ẹgbẹ́ ìlú máa hmm? ṣe wọ́n fọ́ọ̀fọ̀ lẹ̀dí ìnà káfàrú àwọn ó wà bọ́ọ̀fù àwọn táṣe kèfìrí láyọ̀ ìyá hmm? àwọn fẹ́ẹ́ tún níbi pẹ̀lú báwọn ìlú ìsìn ó lè gbogbo ẹgbẹ́ wọn kọ́lá sí ìta òun náà máa gbogbo gbogbo ẹgbẹ́ ọlọ́run ní ìláyọ̀ ìyá ẹ̀ á ní kẹ́ ẹ tó lè mọ̀ tó máa lẹ̀dí ìnà káfà àwọn ká ẹ ọ̀ tó mọ̀ tó fọ́ọ̀fọ̀ lẹ̀dí ìnà káfà táwọn ní alẹ́ nígbà káfà lọ́wọ́ ọ̀gá ẹ̀ kọ́lá ìtọ́rọ̀ ti wí kọ́ ó sì rìn lẹ̀dùn ní olóòlù ó sì rìn lẹ̀dùn ní olóòlù tọ̀ ẹ máa sọ fún akọ́lọ́tù sọ ṣe àyà the last àyà 14 ọlọ́run yá ayọ́ lẹ́bí náà àmàlú ẹ̀yìn tẹ́ bọ́lọ́wà gbọ́ kúnú àǹtọ́rọ̀ lọ ẹ jẹ́ olùrànlọ́wọ́lọ́ kàmà kọ́lá ìsá fún ìmọ̀lẹ́ àwọn àwọn àwàrí àwọn àwọn mọ́nà sọ́ọ́rí ìlọ̀lọ́ tani ó kùn tí ó di ká tóbi lórí ọlọ́wọ́ tó kùn yílé sí lọ́lọ́ kọ́lá àwárí yóò àwọn àwárí òṣèlú pé náà àṣọ́rù bá àwárí ìlọ́wọ́ ọlọ́run àrẹ̀ ọlọ́run ẹ máa bọ́ọ̀ fàámà náà tọ́ ìfàtún ní balẹ̀ ìsọ̀rí tó kọ́lá bí ìsá dé àwọn bàtà sábà fi ṣe ní àmà tọ́ ìfà àwọn gúrùpù kan àwọn gbàgbọ́ ọgbà náà ìgbàgbọ́ wà káfàrà tọ́ ìfà àwọn gúrùpù kan wọ́n ti kèfèrí àbí kọ̀tí ọlọ́run àbí ọlọ́run nípa àyádẹ́lẹ̀ bí na áàmà ló àwọn tó wá gbọ́dọ̀ nù wọn àwa ara wọn lọ́wọ́ aláàdúwì ní against àwọn ọ̀tá wọn àwọn làwọn ọ̀tá wọn àwọn káfàrà sọ́ọ̀lì fàásà òun gọ́ọ̀lì àwọn aborí sẹ́yìn wàjá ilẹ̀ náà sọ́dọ̀ ọkọ̀ àkọ́kọ̀lẹ̀ nínú káfàrú yẹn àwọn ilẹ̀ náà káfàrú gbà làwọn ojú ìkú ògbà náà ti gbàgbọ́ àwọn tábà tẹ̀lé ọ wọ́n àwọn èèyàn láti bí rẹ̀ àwọn yìí àwọn christians láti láyé báyìí wọ́n gbogbo tí mú nǹkan tó ti ń sẹ́yìn lọ sẹ́yìn ìfà wálá gbogbo àwọn oníṣẹ́sì ó ń gan christianity wọn pé àwọn ní alexander ẹ́ àwọn ní sí àwọn náà wá sí ibi bàtẹ́ mi náà àwọn náà wá sí inú kí wọ̀já àwọn ìlú náà sábà wù. wọ́n ti jáde náà sábà wù jàpé náà àwọn ìlú bó láti mọ̀ ọlọ́run sọ wípé iná áwùlà náà ti bí Ibrahim làlẹ́bí náà sábà wù. àwọn èèyàn tó tọ́ sí tẹ́lẹ̀ claim àlẹ́bí Ibrahim làwọn tán tẹ̀lé ó bá ọ̀la tẹ̀lé ní láti lọ sí. Hmm? sọ ìtàlẹ́bí yìí ká mú wá pé ọlọ́run bá yọ ọ̀kan tó wọ́n kà lẹ́sẹ̀ sábà wọ́n ìgbà rẹ̀ nínú ẹ́ ẹni pẹ̀lú ọ̀rẹ́ tí ìfọ́fẹ́ túnú kìí ṣe títẹ̀lé ìtìmá ìlẹ̀ka ìtìmá pé mò ń kílẹ̀ ṣé o fẹ́ kan bìlíbù tó mú wa because of it fi ìtú sáàjọ dáńbà ní pé yahudu ó kílẹ̀ wà ní Ibrahim àbí ọlọ́run tó wà kọ́lá ní yahudu àwọn yahudu ó sọ pé oh, ọlọ́run sọ pé má Ibrahim yahudiya kọ́lá ní sọ̀rọ̀ yẹn yahudu ó fẹ́ pé alẹ́ Ibrahim

nígbà tí wọ́n bá lọ́pẹ́ tó bá wà lórí ìyàwó díyà òun ni ó tẹ̀lé àrẹ́bí bọ̀ ẹ́ ṣe ilé ìgbà tí wọ́n lọ fẹ́ni tàwọn lọ́ta sọ̀kalẹ̀ gbogbo ẹgbẹ́ tó bá jẹ́ ìyàwó dí lónìí tàwọn lẹ́ta nílò so báwo ló ti wá kílẹ̀mù pé tàwọn lẹ́ta tó wá lẹ́yìn àrẹ́bí bọ̀ ẹ́ òun náà ni wọ́n ti wá tẹ̀lé àrẹ́bí bọ̀ ẹ́ agbẹ́ tọ́lọ̀ bá sọ fún ìyàwó dí lórí ìgbà lẹ́gbẹ̀ẹ́ òun àá ó lè gbọ́dọ̀ ìgbà tó sọ̀rọ̀ ìbámu rẹ̀ ní ìdáni ìdílé wà láti so islam yẹn ọ̀là lẹ́nu gbèrè because ọlọ́run bá wà lọ́wọ́ àìsí ìgbà ìfúnra ìlú kọ́ra àdúrà ọlọ́run wọ́n bá fi ń rọ̀ fún lámì nínú àwọn ìjọ yìí àwọn lágbára yìí nílùú yìí bójú jẹ́ tí ó kọ̀ wọn ní àyà wọn lọ́wọ́ tí ó wọn mọ́ àbí àdúrà táàkì bàbá bàbá mi sọ̀rọ̀ yóò ṣe èmi làdúrà so now táàbá sọ pé ọlọ́wọ́n ní ìnà àwòlà nẹ́ẹ̀sì bí ìbòrọ̀ yìí àwọn tí wọ́n tọ́ láti ilé màlẹ́bí ìbòrọ̀ yìí làlẹ́bí ìnà dábà òun àwọn tátẹ̀lé wàhálà nẹ̀bí àtàlẹ́bí ànẹ́bí ló lè kílé màlẹ́bí ìbòrọ̀ àtàwọn tátẹ̀lé so tọ́lọ́wọ́n ní wọ̀já ìlú lẹ́bí ìnà dábà òun ká àwárí àwọn ọmọ sílẹ̀kù káwọn ọmọ lò tó fún mẹ́sẹ̀jì ẹ̀ ẹtí bá dé tẹ̀lé òun táwọn ọmọ pàdú sí wàjáde sí àtàwọn ọmọ wà nílé méjì yóò fi ní ìtìbá pé ó ṣe ìtìmá ó àti lé yóò fi ní ìtìbá pé ó tẹ̀kọ́ kọ́lù mẹ́sẹ̀jì àwọn tó bá fi lé ìtìbá pàwọn náà sà lọ́dọ̀dọ̀ jẹ́ ẹnu wọ́n wà àbọ́ọ̀bọ̀ àwọn Gọ́gọ́rọ̀ tó kọ́tí fífún wọ́n ti fi rí, fàámàlá tọ́ọ̀bà tó pàdé Israel, wọ̀kọ́fàrà tọ́ọ̀bà, fàyẹ́nà lẹ́dínà ámànù ara àdúgbò ara àwọn tọ́jọ́lọ́ ọ̀rọ̀ èdè àwọn ọ̀tá wọn. Òun láti rí nígbà tó bá ní ìgbà lọ́tọ́, mẹ́sẹ̀jì àti ìjọba àwọn ilé ìgbàgbọ́ ẹ̀kọ́ tẹ̀ ìsọ́jẹ̀ díẹ̀ díẹ̀ dáwà mí ni wọ́n fi wọ gbogbo nation lápàdà tó kéwòn ọba ẹ̀bá wọn ẹ̀bá padà gbogbo yóò ẹ̀hẹ́. Láti jọ náà tí ẹ bá ṣèṣe, Júù náà wẹ́rù ìbá. Ìyá ń jẹ Júù ìyá ìjẹ́ kò dí kò dájú kan ní wọ́n fọ́ká káàkiri yóò sá orí wà díẹ̀ lẹ́ lágbára yóò wà ní Austria yóò wà ní owó lọ́wọ́ àwọn ọmọ bá sọ àwọn ní àlejò náà káfà rúbà wọn ọlọ́fẹ́ kàtó pípa tó dájú ní méjì àmà kọ́ńtà tó bá yín sáyé wà káfà pa. tó Yahudu ní ẹ àtàwọn tá àtàbà tó bá wọn lọ then ìsà àlejò sábà wúgà yóò ní àwọn tó ṣe ìsà àtàwọn tó fẹ̀ kọ́ torí pé bọ́lá ọ̀pá ìṣòro ní níta ó là ní ẹ̀rí Ibrahim lẹ́bí ní ẹ̀sáàbù wọ́n àbá ọ̀pá àbá tẹ̀lé àbí ìbẹ̀rẹ̀ sábà rẹ̀ ìbẹ̀rẹ̀ láyé ọlọ́run ti lọ lọ́lẹ̀ tó sábà wò fún wa ilé ìta lọ́mọ tún wípé wàjá ilẹ̀ ní ẹ̀sáàbà ń gà ẹgbẹ́ àwọn tó bá láyé nìkan tí ó di wọ́n ti ní ibi tí wọ́n ń lọ lẹ́yìn àtẹ́ni ibi sẹ́gbẹ̀ẹ́ sẹ́mọ̀ sọ́dọ̀ mọ́ ádá máa dá ogun ẹgbẹ́ òkú lẹ́kù lẹ́kù lẹ́kù bàbá ìṣà ìlú ọlọ́pàá sọ fún wa pé alẹ́kì ìta sọ pé ìdí ọ̀rọ̀ súnlẹ̀ ìlàbàdì ìṣòwàdì àbí ògbójú sáwọn bàbá ìṣà àwọn bàbá ìṣà náà fún mi ti ní bàbá àmàlà sọ ibà wàkà fara sọ ì ẹ́ tó bá yẹ nàìjíríà sí náà àwọn tó àmà sọ ibà wàkà sọ ibà wàjá ìlú sábà ń kà yẹ alẹ́kì àmàlẹ́ ẹ́ fọ́kànlẹ̀ Wallah alam. So, uh, kí n tó dáhùn question ti àbá sí ẹ̀. Ẹni tí ó bóyá family issues ní tí wọ́n wá ń tún bá àtọ́jú àwọn ọ̀dọ̀ bá ń bẹ̀. Tó bá ṣe pé ẹnu pé wọ́n kàfẹ́ sí ńlá sí ẹ̀bù. Kò sí ìkàtọ̀ pé Mùsùlùmí ò lè lọ nínú ọmọ ìyá rẹ̀ sí ìṣòro. Tó o bójú mi sáré.

Tolong. So, question of the advantage. Yang kita kontak berpikir di kanan. Oleh itu, saya ṣé àwọn ni wọ́n sọ wípé tí bá ti gbófin àbẹ́yẹn ni wọ́n sọ pé yẹn lọ wá bá. Oye fún ìṣẹ́rí, ìjọba àti ìdìbò ìṣẹ́rí ká ní kéèyàn dúró fún yàn fẹ́ nípa. Kita ìta pè òun ni kàfàlà ẹ̀gbọ́n ẹ kéèyàn dúró yẹn pẹ́ẹ́lẹ́tẹ̀ kàfàlà àbẹ̀ kàfàlà yẹn làdìpọ̀ jẹ́ dàrántọ̀ ẹ̀sẹ̀ dàrántọ̀ pé kàfíìlì pé mo fẹ́ jẹ́ dàrántọ̀ yẹn lè ṣe àlùkàfàlà kù bí ájírí yẹn lè ṣe àlùkàfàlà kù bí ájírí dàrántọ̀ sì kù yẹn ìyẹn lè ṣe kí àgbo yà kò bí ìgbàlántọ̀ lọ́yún màá gbowó mọ́tọ̀ èèyàn lè sílọ̀ ìyẹn kọ́ ni ẹgbọ́n mi èèyàn lè ṣe fún gbèsè èèyàn lè ṣe fún bísíǹnẹ́sì èèyàn lè ṣe fún bísíǹnẹ́sì. tọ́ tó bá tọ́ bẹ̀rẹ̀ pé ta ló ní kí ó jẹ ta ọ̀sẹ̀ sẹ́nu pé ẹni tó fẹ́ kó ọ̀sọ́ ẹni tó fẹ́ kó fún yàn ló ti ìdìbò lọ mú kàrà sọ̀rọ̀ ṣẹ́gbọ́n mi tọ̀. gàlántọ̀ tó wá ń sọ ilé ìdáwọ̀ obìnrin mi yàrá tọ̀ ní pé ẹni ìyẹn bẹ́ẹ̀ kó lọ yóò tọ́ọ̀sì gbowó ẹni tó bá kọ́ńtrákì yẹ olóòtú tó tó ẹ̀gbọ́n mi ọ̀dọ́ tó bá wọ́n tó tó bá ti wá bẹ́ẹ̀ sábà yàrá tọ̀ fún obìnrin tẹ́kọ̀ ló bá tọ́ sọ̀rọ̀ ẹ́ tí kì í ṣe pé bóyá ní pé ó fẹ́ yáwó lọ́dọ̀ bá sì ní ìrìbá sọ́rọ̀ tó bá jọ lọ́sí fún tí bá gbófin mi kò wà bí lè no problem. Huh? So, báńkì òní lẹ́la sọ ìlọ́sílá ní ìlú ìgbà sọ òun lẹni tó fẹ̀ fún wa á ti kù tó ṣe fẹ́ ṣe fẹ́ fẹ́ bá fẹ́ náà lè sọ ẹ̀rù lọ ilé ìdìbò àwọn ọmọ kọ́ńtẹ́ẹ̀tì náà yìí bèèrè ìṣẹ̀lẹ̀ àwọn olùgbẹ́fẹ́ hàwánà fáfi hàwánà ìní àwọn mẹ́ta ìní yàwó lọ́wọ́ ẹ̀ka mo wá yàwó lọ́wọ́ ẹ̀ka mo wá ẹni àkókò bọ́ tẹ́tà tó tó wà sí àwọn olùkọ́ wa tó máa sọ pé á ah, lágbájá náà jẹ mí lówó lágbájá náà jẹ mí náà ló ṣé olùgbàwó rẹ lọ yẹba yẹn tó bá ṣe yí pé ẹni tí mo ló jẹ mí lówó yẹn wọ́n àtúwọ́sowọ́dù ó sì lówó tẹ́lẹ̀ ilẹ̀ tọ́ kó ní máa tó àwa láti ẹ̀yìn. Eh? wọ́n làbẹ́ sọ sáà pé mọ́tò ìgbàlẹ́ yìí gbọ́nà kẹ́ni tó ti ọ̀rọ̀ tó lówó lọ́wọ́ tó wáyé àtàlú lára àbòsí wà nígbà òṣè ìlà àdókò alàbàlíyè bọ̀tá bá dàrẹ́ jẹ̀lì kọ̀ọ̀kan yín pé kó gbọ́ owó rẹ̀ lórí ẹnìkan tó kú tó tó wà ìláìbù tó sì lówó lọ́wọ́ eh? tábàgbé kó ṣe bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kápá gbọ́ rẹ̀ lọ́wọ́ lágbájá òun náà jẹ́ lówó ẹni tó bá ń fẹ́ nìyẹn bá ń fọwọ́ àtọ́síwọ́dì ó sì ní míísà àti pẹ̀lú ẹ̀tọ́ pẹ̀lú ẹ̀fà so èyí ẹni ti kàfàlà àjírí ẹni ti kàfàlà àjírí àjírí tó bá ṣe pé ní ìdílé ẹni tó fẹ́ tó ẹni yìí ló ti má dìbò kàfé kò sí ìjọba tó bá dìbí bá ti jẹ kàfé fún bọ́ ti fi ṣó kàfé wà ní pé pẹ̀lú báńkì ló fẹ́ fún ẹ̀ lówó ṣùgbọ́n mi tó kó pọ̀tọ́ sí èèyàn bá lọ́nà ní ìdí òdòdó bọ̀ báńkì ni wọ́n fẹ́ channel owó ìtúwọ́ tútù rẹ̀ báńkì wá staff and gàlántọ̀ tó yẹ ìbá kìí ṣe májì àmì kẹ́yẹ̀ tó yẹ gàlántọ̀ ní pẹ́tẹ́lì ẹ̀ gàlántọ̀ gbàgbà gbàgbà gbàgbà yẹ gàlántọ̀ tó bá lè bá fọ́ mọ́ sí kẹ́yẹ̀ rẹ̀ jù kẹ́gbọ́n bí so kọ́dà kẹfẹ́ rí ó lè gàlántọ̀ kọ́dà mùsùlùmí tó lè gàlántọ̀ kọ́kọ́ kó kò ta fẹ́ ṣe tó bá fi báyìí ló bá ti gbà èèyàn yóò kà máa yóò wọ́ ọ̀rọ̀ àti láti wọ́ ọ̀rọ̀ ọ̀la Ah, não, não, não, não, não, não, não,